bákan náà a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run rán láti wá ṣàlàyé Islam ní odidi fún gbogbo ayé láì fi àsìkò wa ṣòfò gẹ́gẹ́ bí a ṣe promise ní ìjẹjọ lẹ́yìn ìgbà tí a ti parí àwọn nǹkan tí a fẹ́ kí ó máa lọ nínú àwọn mọ́sálásí bóò ló ṣe yẹ ká máa lo mọ́sálásí. Si tá a dákọ̀ nǹkan tí ò dín ní bíi méjìlá eléyìí tó yẹ kó máa ṣẹlẹ̀ ní gbogbo àwọn mọ́sálásí wa kọ́lọ́n kó ṣe rọrùn kó jáwọn nǹkan yìí ó lè máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ bí mọ́sálásí ṣe wá jẹ́ ilé tá a máa pálé tá a máa ṣèmọ́tótó rẹ̀ tá a máa jọ́sìn fọ́lọ́hun bẹ́ẹ̀ tá a máa ṣàdúrà ń bẹ́ẹ̀ tá a máa ṣèrántí ọlọ́run níbẹ̀ tá a máa yanjú àlámọ̀rí àwọn mùsùlùmí ń bẹ́ẹ̀ tá a máa dájọ́ ẹ̀sìn ń bẹ̀ tá a máa parí ìjà láàrin lọ́kọláya ń bẹ̀ tá a máa ṣàtúnṣe láàrin èèyàn méjì tí wọ́n ní kùn sínú àti gbogbo àwọn nǹkan tí a ṣàlàyé níjẹjọ bẹ́ẹ̀ náà làwọn nǹkan kan ń bẹ tọ́já sí pé a gbọ́dọ̀ gbedenu mọ́sálásí tá a bá gbedenu mọ́sálásí ẹlẹ́sẹ̀ láàjẹ́ níwájú ọlọ́run tá a bá gbedenu mọ́sálásí ó lè túmọ̀ sí pa ńkọ lẹ́tà sí ìbínú ọlọ́run ọlọ́run rẹ ká má bàa binu rí ìbínú ọlọ́run la ṣe ń ṣe Islam àṣetọ́ bá rí bẹ́ẹ̀ ọ yẹ ká gbàgbọ́ yé àwọn nǹkan tá a sọ lónìí torí pé àwọn tá a sọ yìí nínú àwọn ntọ́ yẹ kó jìnnà sí mọ́sálásí ni tó sì ń ṣẹlẹ̀ láwọn ni kọ́lọ̀ kó tún ẹnì kọ̀ọ̀kan wá a gbọ́dọ̀ sọ wípé à ń wá nǹkan nínú mọ́sálásí kíkéde pé mo sọ nǹkan nù káwá kéde nínú mọ́sálásí kò bá lánàá tọ́lọ́run mu èèyàn sọ owó nù ó sọ ánsẹ̀ẹ̀tì nù ìtò dáàjù ni pé tá a bá fẹ́ kéde ẹni tí ó kéde kó bóde kúrò nínú mọ́sálásí ó lè dúró lójú wíńdò kọ́ wa máa sọ̀rọ̀ lójú wíńdò yìí pé tó wọ́n ti jí fóònù kan lọ ẹ̀ ń bàbá wa rí o àbí fóònù kan ò sọnù o àní wọ́n jí o ẹ̀ ń bàbá wa rí o ṣùgbọ́n nínú mọ́sálásí a gbọ́dọ̀ kéde tó sọnù bẹ́ẹ̀. sẹ́yìn báwọn eléyìí ń ṣẹlẹ̀ tẹ́ pé microphone gan láṣẹ kí ni o látún fi kéde ṣùgbọ́n tí wọ́n bá rí nǹkan sáà lè kéde ọ̀rọ̀ tó pín sí méjì lórí eléyìí sẹ́yìn pàyàtọ̀ síra wọn èèyàn wá nǹkan nǹkan sọnù èèyàn wá ń kéde pé àmọ́sọ́wọ́ mi nu o mọ́sọ́ aago mi nu o mọ́sọ́ bàtà nu o a gbọ́dọ̀ kéde nu mọ́sálásí tá a bá kéde ìta mọ́sálásí láti kéde ilé ọlọ́run sì fún bí tá a ti máa kéde pé ń tà ń wárè nínú àdíìsì Abu Huraira anábìwa Muhammad sallallahu alaihi wasallam ó níbi tí rúùsẹ́ sí ìburú dé tẹ́nìkan bá wá ṣe bẹ́ẹ̀ tọwa nkede ń kéde inú mọ́sálásí pé mọ̀ ń wówó mi o mọ̀ ń wá fóònù mi o ànábì ní kẹ́ni ọlọ́run ní pé rò a ah, o tún sépè fún mi ni ànábì lẹ́tọ̀ pé láàárọ̀ dà á lọ́wọ́ àlékà ọlọ́run ní tí o fún ọ sọnù rí láíláí pé dàbí èpè kèé sépè ẹ máa wo tí màá mú wá táàfin sépè tá a bá wà lé ẹjọ́ sẹ́nìkan lè máa kéde ní ẹjọ́ pé wọ́n ti jí fọ́ọ̀nù mi lọ́wọ́ tádájọ́ sì ń dájọ́ lọ́wọ́ sẹ́rọ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ yọ jẹyìn rẹ̀ ń su nínú adájọ́ àtọlọ́hun ta ló tóbi jù ṣùgbọ́n torí pa adájọ́ adájọ́ lè fi wá sẹ́wọ̀n pé mo fún lẹ́wọ̀n gbére tí wọ́n sì máa mú lẹ́wọ̀n lóòótọ́ ṣùgbọ́n amọ̀pẹ́ wọn tọlọ́hun bá ń bẹ́nu jáàná mọ̀ kódà ọlọ́run lè jùyànú ẹ̀wọ̀n láyé tí ò sì ní padlọ́ọ̀kì ẹ̀wọ̀n tí ò ní lè kú òlójú kan tí èkú mọ́sálásí ọlápàlẹ́ julé ẹjọ́ lọ tá a bá ti wà mọ́sálásí àyè máa kéde tí nǹkan bá wá sọnù torí pé wọn ẹ̀sìpẹ́ẹ̀tì yẹ kí a máa tún jalè náà káyan tẹ́ ẹ bá ti náà wá mọ́sálásí tí wá ń jalè táwọn èèyàn fi ń wà nǹkan ẹ ẹni bẹ́ẹ̀ náà ń sí ọlọ́run torí wọn là ta ìwọ wá wá òǹjí kọ́lọ̀ má bínú sẹ́ni kọ̀ọ̀kan wa anábì lẹ́ni tó bẹ wá lè kéde pòun wà nǹkan ẹlọ́lọ́run ò ní jí orí o ọlọ́run ní jí orí ń tọ̀hún wà ń tọrọ ọ̀pọ̀ mọ́sálásí lé mọ́sálásí èsèbí àti máa kéde ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láwọn mọ́sálásí wa ẹlẹ́kejì àyè máa rajà àyè máa tajà àyè máa dúnàdúrà nínú mọ́sálásí ìtòjọmọ́ business transactions ò gbọ́dọ̀ wáyé nínú mọ́sálásí ó lè wáyé níta mọ́sálásí o àǹkíjímà extension mọ́sálásí ká máa ta islamic materials ń bẹ̀ ká máa ta pure water nínú mọ́sálásí a gbọ́dọ̀ tajà ń bẹ̀ a gbọ́dọ̀ rajà ń bẹ̀ even téèyàn bá ń tajà bóyá wọ́n ti mọ̀ pé èèyàn ń ta recharge card ẹnìkan mọ̀ fẹ́ ra recharge card hundred naira ẹ̀ bòde ni tẹ́ ẹ bẹ́ẹ̀ lè jọ tà nínú mọ́sálásí ọ̀daràn wájú ọlọ́run ó bòde ni pé àkílẹ̀ lẹ́ẹ̀ fẹ́ ra recharge ẹja máa bòde lọ àbí pé ẹ eh, mọ̀ fẹ́ gbéṣẹ́ kan fún yín ni ẹ wá jókòó mọ́sálásí igi ọ̀pá mélòó lẹ́lò aṣọ lẹ́ǹtì ẹ wá ń sọ nu mọ́sálásí ẹ fi àparí bísínẹ́sì ẹnu mọ́sálásí ẹ fi kówó fúnra yín nu mọ́sálásí ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nu mọ́sálásí. pàápàá jùlọ ká wá sọ lé ọlọ́run níbi tá a ti máa tajà tó páwọn tó yẹ kán wá kírun kán wá gbọ́rọ̀ ọlọ́run ọjà nìkan láwà mójútó ilé ọlọ́run wàá di kíni o yọ wàá di bí ọjà ẹ̀ẹ́dẹ̀ rí pé bó ṣe wà ní àdìfẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ibi tí ṣàìtọ́ọ̀nù máa ń pọ̀ sí jù láyé ọjà ni ọjà ilé ẹ̀gbin àwọn ilé èṣù nìyẹn ló fi já sí pé lọ́jà tí mùsùlùmí bá ti wọnú ọjà kó bẹ̀rù ọlọ́run kó má búra lórí irọ́ kó má tajà èké kó má kù gbogbo tó lè fàbínú ọlọ́run pátá ó pé inú ọjà àwọn ọmọ wa sọ̀rọ̀ àtiwa bá a ṣe rí ìyọnu ọlọ́run nígbà bá tó wá gbé ọjà náà wà nù mọ́sálásí ajẹ́ pé n tá à ń sọ ni pé ọlọ́run ṣe kí ni o kọ̀ lápọ̀nlé mọ́ a gbọ́dọ̀ máa rajà a gbọ́dọ̀ máa tajà nínú mọ́sálásí tá a bá wá rẹ́ nìkan tí wọ́n jọ ń dùnàdúrà bá ń tajà wọ́n ń rajà lọ́wọ́ ara wọn pé ẹyẹ bá múrìjà card èló lẹ ta socks yẹn fún mi èló lẹ ta fìlà yẹn èló lẹ ta kùránì yẹn ànábì nìkan ní pé kí ni o la arúbáhà lọ́wọ́ tìjà àrọ́ta ọlọ́run ní jẹ́ ó jèrè lórí ọjà ó ní jèrè lórí ọjà tó ń ta yẹn ànábì ní ẹ sọ bẹ́ẹ̀ fòrò ẹni bẹ́ẹ̀ sẹ́yìn pé téèyàn bá sọ wàhálà dé àdúrà lóde àṣetumọ̀ ẹ̀ ni pé a fi ń wá ń sọra wípé in tó ń ṣe òun èé ṣe nu mọ́sálásí kọ́ lọ́wọ́ falùbáríkà sí i tó o bá ti á kò nu mọ́sálásí o gbogbo ọjà alẹ́ ayé rẹ̀ lè ta ṣùgbọ́n náà lé ọlọ́run àìtajà ń bẹ̀ ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́kẹta nínú tí ò gbọ́dọ̀ máa wáyé nu mọ́sálásí àìkọrin nu mọ́sálásí àìkọ orin nínú mọ́sálásí àwọn àfáà ní tó lè wáyé nu mọ́sálásí òun náà ni àṣírù lèmọ̀bá ìta lè fi wé bíi wákà lọ́dọ̀ wa ń bì tó sì mú ẹ̀kọ́ dání tó mọ́gbọ́n dání bóyá èèyàn ń ṣe wáàsí èèyàn lè mú àwọn fúẹ̀m tọ́já sí pé ti lárúbáwá àbí ti Yorùbá gan bíi wákà èèyàn lè máa ṣe wáàsí lọ tí ó da wákà ní mọ́sálásí tó bá ti mẹ́kọ̀ọ́ dání èyí è sára mọ̀ ṣùgbọ́n gbogbo ohun tó bá ti jọmọ́ wípé àwa ń kọ orin burúkú nulẹ̀ Ọlọ́run eléyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sínú mọ́sálásí àárín náà àwa tá a jẹ́ mùsùlùmí ẹ̀rọ ajé abẹ́rù ọlọ́run nígbà tá a bá la wá kírun ẹni tó fi ríngì tóònù rẹ̀ ọ lọ forin sí ríngì tóònù àwa ń kírun lọ níbi àti kírun ríngì tóònù rẹ̀ bá ń dún fújì lọ́wọ́ à ń bẹ́ẹ̀ ibùn kọ́ ọmọ sínú mọ́sálásí sani a máa gbọ́ fújì tẹ́lẹ̀ sani a máa gbọ́ disco tábà sínú mọ́sálásí sani a máa gbọ́ pàlàbí jújù tábà sínú mọ́sálásí ẹlòmíì tó wá gbé odidi orin yẹn pé òun ò tọ́ lọ gbé ká ẹ̀yin mùsùlùmí mọ́nú ilé ọlọ́run tẹ́ ẹ bá tó ń kírun màá tún dàrin ìrun yín màá dàrú mọ́ yín lójú gbogbo ohun tó bá jọ báyìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́sálásí yàtọ̀ sí yùn nínú olúwa yìí àwọn èèyàn ti sọ mọ́sálásí di nǹkan míì tó jẹ́ pé ẹni tó bá gbàgbọ́ yé kùránì àti súnà wàláì yóò sì máa dáṣọ kán inú rẹ̀ ó sì máa bàjẹ́ àwọn èèyàn ọ̀fẹ́ ṣe mọ́lúdì inú mọ́sálásí wọ́n sì kó bá ń dìrì àwọn ìlú ńláńlá tí wọ́n sì máa jó tí wọ́n máa ṣe mọ́sálásí táwọn èèyàn máa tàkìtì tínú wọn máa dùn bí ìgbà téèyàn wà ní kíni o téèyàn wà lóòtẹ́ẹ̀lì inú mọ́sálásí níjọ́ wọn mọ́sálásí di gbogbo eléyìí tó bá rọrùn ní kíkanú àwọn sàábí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wá sílé ayé ìtí ó rò ní pé ẹ̀yin tẹ́ pé ayé mùsùlùmí ẹ̀ ṣe mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run mọ́sálásí àwọn mọ́sálásí ńláńlá náà lùbàdàn àtàwọn ìlú míì àwọn èèyàn kọ ìlú wọn kò bá ń wọn kò sekere wọ́n kò mọ́sálásí torí pé ń ṣe wẹ́ẹ̀dì inú mọ́sálásí níjà òun mọ́sálásí dìrá dáradá sáà lè ṣe ilé ìtàbá wà kóòtù káwá kó ogun ẹ̀ lọ kóòtù sáà kó ogun eléyìí lọ sáwọn ibi tá a pọ́nlé nínú òlu níjà òun mọ́sálásí wípé à ń ṣe àdì wípé tá a wá ń lùlù tá a wá ń tàkìtì tá a wá ń jó wá ń dùn ọkọ ìyàwó ń jó ìyàwó náà abala ń ṣe mọ́lúdì ní ìsìn àáfàá tó pe àwọn èèyàn lòun náà wá ń jó ní sọ́ọ̀dì inú rẹ̀ tó ń dùn pé à ah, ó ti ayẹ òun báyìí ìjọ òun mọ́sálásí di gbogbo eléyìí mọ́sálásí tó já sí wípé ilé ọlọ́run ẹyọ kan tó wà lórílẹ̀ náà nìyẹn ó wá di tá àpọ́nlé mọ́ ó di ibi táwọn èèyàn kó bàǹdìrì wọ̀ ibi tí wọ́n ń kó lù wọ̀ ibi tí wọ́n ń kó jìtá àti piano wọ̀ kódà àwọn tó ń pa lórí ìsìláàmù àwọn náà tó wá sọ mọ́sálásí di kíni o ibi tí wọ́n ti máa pa owó níjọ́ òun mọ́sálásí di gbogbo dáadáa délé àfi ká bẹ̀rù ọlọ́run ká lọ túbá mọ́sálásí ọ̀gbọ́dọ̀ dibi tó ní ọmọ wọ̀ ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ́ra fún tí ọ̀gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ mọ́sálásí ẹlẹ́kẹrin nínú àwọn tí ọ̀gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nínú mọ́sálásí òun ni tẹ̀lúwífùl masajid kí mọ́sálásí ó di ààyè tá a máa ṣe ẹ̀gbin sí ààyè tí ẹ̀gbin ọmọ wọnú ilé ọlọ́run kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mọ́sálásí kèé ṣe bí tá a máa tutọ́ sí àbí tá a máa tu kẹ̀lẹ̀bẹ̀ sí. Si ló fi já sí pé àwa tá a bá gbọ́mọ kékeré wá mọ́sálásí a gbọ́dọ̀ gbìyànjú bírú àwọn ọmọ yóò ṣe ní máa tọ̀lé ọlọ́run tí wọ́n bá sì tọ̀ bẹ́ẹ̀ tá a ṣe mọ̀ tó tó ẹ̀ lójú ẹsẹ̀ ilé ọlọ́run yìí sáàyè kan tọ́já sí pé kí ni o ẹ̀gbìn ọmọ wa wà ń bẹ̀ àbòmí tọ́já sí pé bóyá ń sìn kó sùlàbọ̀ ẹ̀jẹ̀ mẹ́sẹ̀ ń jáde lára rẹ̀ kí ilé ọlọ́run wá di tọ́já sí wípé ibẹ̀ láti á máa rí ẹ̀jẹ̀ eléyìí ọ̀gbọ̀nọ̀ ṣẹlẹ̀ ní ọlọ́run ilé ọlọ́run níbi tó já sí pé bẹ̀ láti máa sa ọ̀rá pure water àbí àwọn pépà àkàrà mọ́sálásí ọ̀gbọ́dọ̀ jẹ́ dáadáa báyìí a gbọ́dọ̀ sọ mọ́sálásí ti ààyè tọ́já sí wípé ẹ̀gbẹ́ ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ níjọ́ tí mọ́sálásí bẹ́ẹ̀ lè dì báyìí wàhálà ń bọ̀ nìyẹn kọ́lọ́nkọ́lá wa. ẹlẹ́kẹrin rọ́fùn sọ́ọ̀tì fílmọ́sáàjìdì ẹlẹ́karùn-ún mọ́sálásí ọ̀gbọ́dọ̀ di àwọn ààyè tá a ti máa gbóhùn sókè. Okay táàtì máa pariwo mọ́sálásí ọ̀gbọ́dọ̀ dìbẹ́ rárá kódà àwọn àfáà ní pẹ́lẹ́ yìí èèwọ̀ ni kìí ṣe màkúrú kìí ṣe páàkọ́ gan aṣẹ́léèwọ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kọjá pélé ọlọ́run adáyè táàtì máa pariwo kò ṣẹlẹ̀ rárá wọn lànà wa Muhammad sallallahu alaihi wa sallam nínú àdìsí Abdullahi ibn Umar radi anhu ó alánàásì wà ànàbí jáde sáwọn èèyàn wá ń kírun nígbà tí wọ́n wá ń kírun wà kọ́dí alat aswatu umbilkiro a wọ́n wá ń pariwo ka kùránì ẹ tún máa wo nǹkan o nǹkan méjì tó lóore ni wọ́n ń ṣe wọ́n ń kírun wọ́n dẹ̀ ń ka kùránì lórí irun kálukú wá ń pariwo bisimilayi aramadera yìí náà àtẹ́yìn náà káwọn sára bá sára bá sára bisimilayi sájà náà sára bá sára kálukú wá ń kírun wọ́n wá ń pariwo nígbà wọ́n ń pariwo anabiwa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n lọ sọ fún ọ wípé a kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ń kírun ìsáàmọ̀ pé ẹni tí ń kírun yùnájí rọ́bà ọ ń bọ́lọ̀ ọba sọ̀rọ̀ ni ọlọ́run ẹ̀ ń bá sọ̀rọ̀ fa tó bá ti ájẹ́pọ̀ ọlọ́run ẹ̀ ń bá sọ̀rọ̀ wà láyé jí arúbáàdù kún àlábáàdù bílù kùrán ẹ gbọ́dọ̀ máa fi kùránì pariwo mọ́ra yín nu mọ́sálásí ìwọ́n kírun òun eléyìí náà ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ adẹ̀ ti sọ eléyìí kọjá nu kútúbà lọ mọ́sálásí tó bá jẹ́ mi nìkan mo wà mọ́sálásí mo lè gbóhùn sókè níwọ̀n bá ń tí ò ní máa riwo dání tá a bá ti pé méjì mi gbọ́dọ̀ gbóhùn sókè tí ó fi máa dìstọ́ọ̀pù kíni o ẹnìkejì tá a bá ti pé mẹ́ta ẹnìkan kan ò gbọ́dọ̀ wọn lọ́wọ́ tọ́ra àjọ nílé ọlọ́run ni lónìí wá rè ní ìsìn mọ́sálásí ti ibi tó yẹ pé a máa gbóhùn sókè ló kọ́pá à ń ṣe kíni à ń ṣèrántí ọlọ́run ẹnìkan kan ò ní a máa ṣèrántí ọlọ́run ẹnìkan kan ọ̀tá kó ìrántí ọlọ́run àwa náà sì ń ṣe ìrántí ọlọ́run kọ́lọ́n ṣe wá lẹ́ni tí ó ṣèrántí ẹ̀ tá a fi lọ bá a ṣùgbọ́n ìrántí ọlọ́run máriwo dá nínú mọ́sálásí mímọ́ agbóhùn sókè yìí ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ́kọ̀ fáwọn sàbẹ̀ pé kí ló dé tẹ̀ ń pariwo mọ́ra yín sẹ́ẹ̀mọ̀ pọ́lọ́wọ́ balẹ̀ ń bá sọ̀rọ̀ ni ẹnìkan láìláà ìlàláà inú kùránì láti mọ́ bọ́ ọlọ́run sàṣàlátù ọlọ́run pa wá láṣẹ rẹ̀ inú kùránì bó ń ṣe àṣẹ̀gẹ̀ fúrù lá ọlọ́run ló ní a ṣe bẹ́ẹ̀ inú kùránì gbogbo ń tá a bá fẹ́ ṣe inú mọ́sálásí wọn àfẹ́ ká máa gbóhùn sókè tí ó fi á máa disturb ara wọn pàápàá nígbà tá a bá ń ṣe individually a gbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí kọ́lọ̀wọ́n bá àlékè ọlá kó sì wálẹ̀ tí ó rí òdodo tí ó sì lè tẹ̀lé ẹlẹ́kẹfà nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣọ́ra fún tí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nínú mọ́sálásí òun ni kashful awra a gbọ́dọ̀ máa sí òhò wálẹ̀ nínú mọ́sálásí àwa tá ń bọ̀ wá kírun khudhu zinatakum inda kulli masjidin ìtọ́lọ́wọ̀n bá gán sọ nìyẹn nígbàtẹ́ ẹ bá ti ń lọ mọ́sálásí tẹ́ ń lọ kírun ọlọ́run ni ẹ wọṣọ tó ẹ ṣọ̀ṣọ́ tá a bá ti wá ń lọ kírun tá a ti dé mọ́sálásí wọn ò fẹ́ kí n dé mọ́sálásí ní ìsìn kí n wá ká aṣọ kúrò lára káwọn èèyàn máa wo itan mi àbí kán máa wo ìdodo mi àbáwátá àti ẹ̀jẹ̀ obìnrin kí n wá wà mọ́sálásí káwọn èèyàn máa wo igbá àyà mi tàbí kán máa wo ẹsẹ̀ mi àbáwọn ibi tí ọ̀yẹ́ kan rí lára mi a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run lórí eléyìí ọlọ́run la fẹ́ sìn bó sì ṣe wù kápẹ́ láyé á pẹ̀lọ́run jù bẹ́ẹ̀ lọ gbogbo ń tọ́lọ́run bá ṣe fún wa láyé yìí àfi ká jù ú lẹ̀fọ́ lọ́run kọjá ti pé tá bá ti lè débi tọ́lọ́n kágbà pọ̀ lọ́wọ́ bá ló ṣe kíni o ló tóbi ju gbogbo nǹkan lọ. àáfà aláàgbọ́dọ̀ máa sí òhò wálẹ̀ nínú mọ́sálásí àgbọ́dọ̀ wà dé mọ́sálásí ká lè mọ̀ pé a ah, mọ ẹ̀sẹ̀ ra kíni o mọ ẹ̀sẹ̀ ra chain tuntun ní ìsìn kí wọ́n á dọ́gbọ́n mú ìborùn mi kí n dọ́gbọ́n sílẹ̀ díẹ̀ kan lè rí gbogbo ilé wọn ọ̀fẹ́ kó dénú mọ́sálásí wọn ọ̀fẹ́ ká dé mọ́sálásí kọkùnrin náà wá ṣe kíni o kọ́ wá faṣọ rẹ̀ òkè ká máa wo bí tí ọ̀yẹ́ká rẹ̀ gbogbo ilé yọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ nígbà tá a bá wà nílé àbẹ́yàn fẹ́ sùn ooru wa mú ọba bọ́ gbogbo aṣọ ọlẹ̀ ó kù ṣòkòtò nìkan nídìí rẹ̀ pé ah wàláì ooru yìí pọ̀ gan ah ooru yìí pọ̀ lọ́ba ń rí gbogbo ìdodo ikùn rẹ̀ eléyìí gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nínú ilé ọlọ́run ọba àlekè ọlá àáfàá la gbọ́dọ̀ ṣọ́ra ẹlẹ́keje alọ́kọ́ọ́dù filibatil wàlfàṣà ọ̀rọ̀ ọbàjẹ́ a gbọ́dọ̀ máa sọ ọlọ́run tá a bá ti wà mọ́sálásí wọn àfẹ́ ká máa búra wa wọn àfẹ́ ká máa ṣépè wọn àfẹ́ ká máa bára wa jiyàn wọn àfẹ́ kọjá sí pé a máa sọ̀rọ̀ bú àfa máa dá sàkàsà àbáwọn ọ̀rọ̀ tó lè fa ìbínú ọlọ́run àbọ̀rọ̀ ẹ̀yìn a wà dọ́rọ̀ ẹnìkan lẹ̀ a máa wá sọ lọ́rọ̀ ẹ̀yìn gbogbo eléyìí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nínú ilé ọlọ́run ọba àlekè ọlá ní ṣùgbọ́n o alkalamu limobah ọ̀rọ̀ tó bá já sí pa afẹ́ nínú ṣẹ̀ríà a lè sọ bí irú ọ̀rọ̀ wo a sọ níjẹjọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a máa bi àwọn sàábé pé sí ọ̀sẹ̀ tó lálàánú yín o sí ọ̀sẹ̀ tó bí ń panú yín sí ọ̀sẹ̀ tó ní tó fẹ́ sọ fáwọn ọmọ ìyá rẹ̀ nú yín a lè máa sọ láàrin ara wa àwọn ọ̀rọ̀ tó sáǹfààní ọ̀rọ̀ tí ó wúlò ọ̀rọ̀ tó já sí pé tá a bá sọ kò ní mẹ́sẹ̀ dání kódà ó lè jálàmọ̀ rí ilé ayé náà tí ọba ti takun tọ́lọ́ ń fẹ́ alábájá ti kó lọ bí ilé rẹ̀ tọ́lọ́ ẹ̀sẹ̀ kọ fún un sọ̀rọ̀ mọ́sálásí ni ó kó lọ ilé rẹ̀ ṣùgbọ́n kó lọ ilé rẹ̀ kèé sọ̀rọ̀ ọbú alẹ́sọ́nù mọ́sálásí ah ilé rẹ̀ tọ́ ẹ̀sẹ̀ kọ́ ọlọ́run ṣàánú ẹ̀ pọ̀ ah, ilé ń dáa gan-an kódà bó ṣe ń jọ́ tó kó délé òun ló tún lọ ra mọ́tò tuntun ọ̀rọ̀ ọmọ ìyá wa tá a jọ ń kírun tẹ́lẹ̀ tó kó lọlé rẹ̀ lábánsọ́ mọ́sálásí ní ti dáadáa gbogbo orú àwọn tó bá jọmọ́ rù nǹkan tí è sọ̀rọ̀ ọbú táwa náà mọ̀ pé n táwọn sọ ìta ọba kú lórí ẹ̀ àníjí àwọn ajú ọlọ́run àlìsọ́nù mọ́sálásí àáfàá ní bákan náà a tún jìnà sí gbogbo ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ eré ọ̀rọ̀ eré kàlámù láìbì wà láhàwì ọ̀rọ̀ eré àgbọ̀dọ̀ máa sọ́nu mọ́sálásí níbi tí àdánwò dé lónìí ìmáàmù ní ọkọ̀ bẹ̀rẹ̀ pé ah so wo bọ́ọ̀lù Chelsea àti Arsenal alẹ́ àná wo bá a ṣe lu àwọn Arsenal fọ́ lórí ìmáàmù ní ọkọ̀ dálẹ̀ mọ́sálásí tọ́ba ti wá dálẹ̀ àwọn jàmọ́ ò ṣe kí ni o wọ́n wà á gbé pé ah abẹ́ẹ̀rí bọ́ ìta ẹ̀sẹ̀ ra yẹn ní imam báyìí yẹn ń gé ègé bàjẹ́ nínú ilé ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ sọ owó kẹsẹ̀tì eré fújì tí wọ́n ẹsẹ̀ gbé jáde yẹn ah lágbájá kọ orin bí kẹsẹ̀tì yẹn gan ó kọ orin ìbàjẹ́ gbogbo eléyìí kò gbọ́dọ̀ dénú mọ́sálásí a gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run débi wípé reliably ẹnìkan sọ fún mi tọ́sílẹ̀ mọ́sálásí wọn èèyàn méjì tí wọ́n jọ lọ rúnra wọn mọ́nú klọ́ọ̀bù klọ́ọ̀bù tọ́lọ́hùn ní bí wọ́n jọ gbéǹde alkiyama klọ́ọ̀bù ẹnìkan wà ní ẹnìkejì ó wá fẹ́ tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nu mọ́sálásí ó sì pinnu kú ò pé ẹ ti nà wá lánàá ìyìn tó lẹ́gbẹ̀ẹ́ rẹ mọ́ wàláhì ẹnìkan sọ bẹ́ẹ̀ fún mi pé ó ṣẹlẹ̀ mọ́sálásí àwọn ni pé ó ṣẹlẹ̀ àwọn anìbíà ó tún ti ta fún yín débì torí pé ẹnara yín lẹ́tún wá dé mọ́sálásí lẹ́tún tó lẹ́gbẹ̀ẹ́ ara yín ẹtún fẹ́ sórí ibú lọ́dọ̀ ọlọ́run àwọn tí ń gba owó lórí bọ́ọ̀lù ń gbowó ẹ̀yin kàn fi àjẹra yín lásán ẹ̀yin ń pariwo ẹ̀yin ó fi pẹtrol wo bọ́ọ̀lù àwọn tí sì ń gba mílíọ̀n tí ń gba bílíọ̀n àwọn ń gbà ń tiwọn ẹ̀yin tó wá ń sọ̀tànù mọ́sálásí subhanallah kọ́lọ̀nkọ́lá wa ọ̀rọ̀ eré ọ̀gbọ́dọ̀ dé ń táwà máa sọnù mọ́sálásí a gbọ́dọ̀ gbìyànjú kábẹ̀rù ọlọ́run ilé ọlọ́run ibi tá a gbọ́dọ̀ máa pánlé ni àáfàá ní bákan náà ìtẹ̀kọ́ọ̀dùlì mọ̀sájídì tọ̀rí kọ́n lílmùrúrì ká mú mọ́sálásí ká sọ di ààyè tá a máa gbà kọjá tọ́nà míì sì wà tó yẹ ká gbà àáfàá ní tí ọ̀dá ni o ṣe ẹ̀pá àwọn mọ́sálásí kan mẹ́tọ́ máa ń wà láàrin àwọn agboolé tó jẹ́ pé kéèyàn gbanú mọ́sálásí ó lè yá sí ibi téèyàn ń lọ mọ́ ṣe bẹ́ẹ̀ lọ gba ọ̀nà tọ̀pẹ́hùn mọ́ sọ mọ́sálásí dojú ọ̀nà wọ́n lé ọlọ́run lé tí police station bá ń bẹ ládùúgbò wa police station tọ́nà sí wà ń bẹ̀ tọ́ lọ jáde sódì kejì tá a bá sì gbabẹ̀ yọ ọjà ju káyẹ̀sẹ̀ lọ gba títì tó gbọ́ọ̀rọ̀ lọ sọ́ọ̀mù gba police station gbogbo gbà ọ̀nbẹ̀rù ọlọ́pàá torí pọ̀ ráwọn ọlọ́pàá ìbọn sì ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù àwọn kan sọ mọ́sálásí tó ráwọn ògbé bọ̀ dání bá sì gbé dání àwọn òní tá mọ́ ọdọ̀dọ̀ ọlọ́run káwọn tó máa lò bá tiwọn. mọ́sálásí àáfàá ọ̀nà tó bá wá já pé kò ọ wà ṣe náfìlà aráka méjì tahiyatul masjid nígbà tó bá wá ṣe náfìlà aráka méjì tán pé masalasi mo kí ọ kí mo fẹ́ gba inú rẹ kọjá o ta ló wá fẹ́ lè ṣe bẹ́ẹ̀ tó bá ti lè ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan kan máa gba mọ́sálásí kọjá ọ wà ṣe náfìlà aráka méjì tahiyatul masjid nígbà bá wá ṣe tán ọ wà kọjá kálọ̀ bá ṣe láàárọ̀ ó tún fẹ́ gbàbẹ̀ lọ́sàn ó tún ṣe ráká méjì mi ó tún fẹ́ gbàbẹ̀ rọ́lẹ̀ ó tún ṣe ráká méjì mi èyí táàfin a máa ṣe léyìí káfẹ́ kan wá sọ mọ́sálásí dáàyè àpọ́nlé ká lọ́ máa gbogbo ilé nǹkan o a sọ́ra fún abẹ́lọ́ ọlọ́njẹ́ agbọ́dọ̀ rẹ̀ yìí àfà nínú mọ́sálásí sọ́ọ́bì wọn àfẹ́ ká máa rọ́ka nínú mọ́sálásí ká máa rọ́ ìka báyìí wọn àfẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ àdífì ń bẹ àdífì ká látọ̀dọ̀ ànábì nígbà tá a bá ti wà ní mọ́sálásí wọ́n ní ká má rọ́ka rárá torí ìmọ̀ rọ́ka yẹn rèé ara ń tọ́lọ̀ wọn bá àlékè ọlọ́ọ̀fẹ́ ni ó tó túmọ̀ sí pé èèyàn ń ṣeré téèyàn bá jẹ́ pé serious mind ẹ̀mí tó serious ọwọ́ àwọn ajú ọlọ́run ìka lọ́mọ wá rọ́ ọmọ wá rọ́ka wọ́n ní àmọ́ bẹ́ẹ̀ ní mọ́sálásí o tàbí gbogbo àwọn nǹkan tó já sí wípé táwa náà bá ṣe é a ti mọ̀ pé kó àbùkù bá mọ́sálásí àáfàá ní ká ṣọ́ra fún un gbogbo eléyìí tá a bá ti lè sọ́ra fún insha allah ó túmọ̀ sí pàǹpọ̀n ilé ọlọ́run lé abẹ́lọ́run ọlọ́run jẹ́ agbẹ́jú bá a ṣe sọ lọ pẹ̀lú wọn bá ń tá a ti sọ yìí kútúbà kẹrin rèé lórí ọ̀rọ̀ mọ́sálásí a lè dá dúró báyìí bó ti ẹ̀já sí pé àwọn ọ̀rọ̀ tó kù tó pọ̀ tó yẹ ká sọ ṣùgbọ́n wọn bá tá a sọ yìí náà ó ti a wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ìran gangan tá a mọ́sálásí lẹ́yìn tí bí ọdún méjì sẹ́yìn a ti ṣe kútúbà lórí ìrun fódìdí ọ̀sẹ̀ mẹ́fà ṣùgbọ́n torí pé ìrun ìrè ntọ́lọ́wọ́ kan bí wá lọ́rùn nìyẹn a padà tún ṣàlàyé lórí n tó ní í ṣe pẹ̀lú ìrun gangan bákan náà ìrun jímọ̀ náà a ṣàwọn àlàyé kan lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àkíyèsí ni wípé gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí kákọ́ lọ ọmọ tí kútúbà jímọ̀ bá ń lọ lọ́wọ́ wọn fẹ́ ká máa bára wa sọ̀rọ̀ àwa tá a já kẹ́kọ̀ọ́ káwa náà ó dì mú èèyàn máa bá yàn sọ̀rọ̀ tí kútúbà jímọ̀ bá ń lọ lọ́wọ́ kódà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wà máa ń kọ́ọ́là uskut fakodilago, wà máa ń lágọ̀ fàlàjúmọ̀ àtàlà tẹ́nìkan bá ń bọ́ sọ̀rọ̀ pé tí wọ́n náà wá ní pé ìwọ sọ̀rọ̀ ṣùgbọ́n nìkan sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wá dákẹ́ dákẹ́ keep quiet keep quiet ìwọ náà ti sọ̀rọ̀ ó ti pariwo ẹ̀ ń bá sì ti lè sọ̀rọ̀ kò sí jímọ̀ fún ọjọ́ náà àsọpọ̀lọpọ̀ jímọ̀ láàrò pa ní táàdìwájú ọlọ́run òdo lèyàn ọba ń bẹ̀ kọ́lọ̀ mọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ tí kútúbà jímọ̀ bá ti ń lọ lọ́wọ́ wọn àfẹ́ kẹ́nìkan kan ó máa sọ̀rọ̀ tẹ́nìkan bá tún sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa ẹ má jẹ́ àdá lóhùn ẹnìkan bá wa sọ̀rọ̀ ẹ má àdá lóhùn ṣé tó bá wá rí bẹ́ẹ̀ fóònù wa wà ríǹgì á wà lọ rìsífù ẹ̀ tí kútúbà jímọ̀ bá ti bẹ̀rẹ̀ fífóònù ẹ̀ sí silent tàbí kó switch ẹ̀ off ẹ ń bá fẹ́ pé èèyàn ńgbà bá kírun tán wọ́n kè mùsùlùmí ni wá mo lọ kálukú sí ìjọ jímọ̀ òpè méjì àmọ́ ah, wà ń jímọ̀ ni o ẹni tó bá yẹ ká pè ẹni tó bá yẹ pé abẹ́ àfọ àṣẹ ni ó pè wá padà mọ́ wà ń jímọ̀ ni mo ẹ̀sẹ̀ kúrò ní jímọ̀ wọn àfẹ́ ká máa sọ̀rọ̀ àbí ká máa tojọ́ lásìkò ìgbà tó kútú bàbá ń lọ ká ṣe àkíyèsí eléyìí dáadáa kọ́lọ̀wọ́n bá àlékè ọlá kó sì wálẹ̀ ní tí yóò jèrè láyé àti ní ọjọ́ ìgbéǹde alkiyama ibadallah inna Allah ayamru bil adli wal ihsan وإيتاء ذي القربى وينأى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قوموا إلى الصلاة يرحمكم